ọmọdé wúrú lọ́mù gbèsè ayé tiẹ̀ ìwọ ò béèrè pé kí ló dé tíyàwó rẹ ọba wọn lòdì tí wọn lọ wá ní pèmí òróró ra sọ ọba ọdún jẹ àfi rúrú sá ìyàwó wa gbóúnjẹ kalẹ̀ ó ti gbé kalẹ̀ tó gbé oúnjẹ rèé o ó gbẹrẹ ọlọ́run ọdà inú mi ọlọ́run ni wọn sọ ọ di lérí igun òun ló jí ọlọ́lá nílẹ̀ yìí gbogbo yín ọmọ Musa bàbá mi nísìnyí abẹ́sà ń gbọ́kọ̀ rárí Musa. ìyá mi ló jẹ́ bàbá mi ó lé. báwọn ìyàwó tiwa tó ń bẹ́ẹ̀ nílé tiwa náà wọ́n ti jẹ́ káwa náà lẹ́yìn. ẹ bàbá Basit ẹ dákun kì í ṣe bàbá Bashitu o Bashitu kọ́ Bashitu kọ́ o Basitu. oní Basitu lẹ oní lẹ oníkàmáàlù jíìnì wọ́n nìkan ọwọ́ ní Ibrahim.